orin tí mo fi tẹ́ǹdì yẹn sími sími yá ìgan ni ó yá ìgan torí pé kí ni òun gangan ni ìyàwó Adékúnlé Gold ó wá jáde pẹ̀lú giving you loving ha orin yẹn yá ìgan èmi gan ṣe kí ni mo nífẹ̀ẹ́ orin sápọ́n súnkàn orin ni Tiwa Savage Tiwa Savage ẹ bá ń gbọ́ all over all over this feeling got me going. Uh, orin tó yáyì àwọn orin ìfẹ́ onífẹ́ àjù sí lọ́lọ́kan òjọ̀kan tó bá tún padà dé. Hmm, all over this feeling got me going all over all over ìgẹ́ ta ti dé take two orin tí mo fi wọlé náà nìyẹn mo lérò pé gbádùn ẹ̀ on to the next on my playlist kí gan lórí tọ́pọ̀ sukùn tẹ́rí apala ni o ẹ̀gán ti mọ̀ <laughs> ó yáyì gan ni orin tí wọ́n gbé jáde ní omidan fídíò yẹn fact oh my gosh so on point tẹ bá ń sọ nípa omidan ó yẹ kẹ́ máa rí beautiful beautiful beautiful kind of faces you know beautiful faces ó kún orin yẹn àwọn woman girls tẹ́lẹ̀ fi ṣe grab your copy now orin yẹn gangan ló ń gbásìkì tó dùn tó kì bóbó lọ́wọ́lọ́wọ́ ẹ ká jókè lọ́hùn orin kan tó wà tí mo máa fi tẹ́ǹdì màmá jayin sí later you know check à <laughs>